إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانا محمد صلى الله عليه وسلم إن شاء الله a tún لوري tẹ̀síwájú lórí masarifu ونيتو àwọn tí wọ́n ní ẹ̀tọ́ láti gba zaka ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn akọrọ anábọ̀wà muhammad sallallahu alayhi wasallam fún wa nípa àwọn tí wọ́n lẹ́tọ́ àti gba zaka tó ń bó ti jẹ́ pé ṣéńjì ń bẹ lọ́wọ́ wọn ẹni tí a sọ pé ó tó tán ni wọ́n ṣùgbọ́n ẹ̀sìn fi wọ́n sí ipò ẹni tó ṣì lè gba zaka lára wọn ọ̀hún ni ẹni tí ó ń jagun sójú ọ̀nà ọlọ́run ọba wa fi sabilillah ajẹ́kóyé wa kó wà fi sabilillah tí ọlọ́run ọba sọ ń bí kò kí ń ṣe general meaning tí àwa understand pé gbogbo nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú intestine approve táàpì ní fi sabilillah ṣùgbọ́n fi sabilillah òun ni in tó ní ṣe pẹ̀lú nǹkan ogun àti àwọn tí wọ́n jẹ́ jagunjagun ìyẹn jagunjagun ẹ̀sìn tí ìjọba ìlú gbé kalẹ̀ kò kí ń ṣe àwọn tánda tánláwọn ń ṣe jihad tí wọ́n ń fẹ́ ní àwọn èèyàn ṣòfò àwọn ìkọlà ń sọ ṣùgbọ́n àwọn tí ìjọba ìlú islam gbé kalẹ̀ wọ́n a máa múnú owó zaka tí àwọn tí wọ́n bá yọ zaka ráyọ́ láti lè fi a compensate àwọn wọ̀nyí náà láti lè fún wọn lára zakai kò bá jẹ́ pé wọ́n tó tán àwọn afẹ́ẹ̀sì ní wọ́n ní ta bá sọ pé fi sabilillah àbí aljihad fi sabilillah aljihad bil ilm kájagun pẹ̀lú ìmẹ̀ẹ̀sìn ipe ilé iná ó sí abẹ́ aljihadu fi sabilillah so àwọn tó ṣe pé wọ́n devote time ara wọn láti lè máa kọ́ ìmẹ̀ ẹ̀sìn láti lè máa kọ́ àwọn èèyàn ní ìmẹ̀ ẹ̀sìn irú àwọn wọ̀nyí náà gẹ́gẹ́ bí àwọn àfáà ṣe sọ wípé wọ́n kó sí abẹ́ wa fi sabilillah so tíyàn bá mẹ́ni tó ṣe wípé ó jókòó tí ìmọ̀ ẹ̀sìn ó dẹ̀ ń kọ́ àwọn èèyàn ní ìmọ̀ ẹ̀sìn tí a bá wo pé èèyàn yọ zaka rẹ̀ láti lè fi sọpọ́ọ̀tì rẹ̀ bí ìgbà tí èèyàn sọpọ́ọ̀tì àwọn tí wọ́n jagun sínú ẹ̀sìn náà ni náà gẹ́gẹ́ bí n ta sọ àwọn àfáà ní wọ́n ní sáàmù àwọn tí wọ́n jẹ́ fi sabilillah ó ní ṣe pẹ̀lú ogun nìkan so aljihadu ilmi ìmá jagun ẹ̀sìn pẹ̀lú wípé aná ìmọ̀ ẹ̀sìn àwọn ìrújú tí àwọn ọ̀tẹ́ ẹ̀sìn àwọn oníbídíà tí wọ́n mú wá èèyàn ń fọ́ ó ń ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ó ń la àwọn èèyàn kúrò níbi anu àwọn afẹ́sìn ní ìgbà pé eléyìí ò kó síbi fi sabilillah ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n ni pé ó kó sínú rẹ̀ ṣùgbọ́n wá kú ẹni tó fẹ́ sọ ipò ń ṣe ṣe trúlì ìmẹ̀ẹ̀sìn òun ni tí ó ń sprẹ́dì ṣe tí ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam àti àwọn sahaba ridwanullah alaihim tí wọ́n ṣàlàyé ní ẹ̀sìn òun ló jòkó tí ni ó ń sprẹ́dì tí ẹni ìbá tí ó jẹ́ tálíkà pẹ̀lú ìmọ̀ tó ń kọ́ àwọn èèyàn látara pé ó dìbò ti táìmù ààrẹ fún pé ń kọ́ èèyàn ní mẹ́sìn kò ráyè lọ ṣiṣẹ́ míì so ìjẹ́ tálíkà yẹn ó qualify ẹ̀ láti gba zaka gẹ́gẹ́ bí àìntí ọlọ́mọba subhanahu wa ta'ala sọ ipe innama sadaqat lil fuqara wal masakin ṣùgbọ́n à ń sọ ẹni tó ṣe yí òun sì tó tán náà ṣùgbọ́n ó tún dìvóòtì ara ẹ̀ fún ìmẹ̀sì ṣé wọ́n lè fún ní zaka so eléyìí òun ni tí àwọn àfa tí alẹ́nu òkò lé lórí ṣùgbọ́n ká ní pé ó jẹ́ tálíkà pẹ̀lú pọ́npọ́n èèyàn ní ìmẹ̀sìn ó ń ṣàlàyé ìmà tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ à ń tako ṣírkù à ń tako bídíà à ń tako àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ fún àwọn èèyàn ìtò dìbò ti táìmù ẹ̀ fún yìí eléyìí yóò jẹ́ kí ó lè rí ṣẹ́ṣe ìtọ́lẹ̀ ń ṣe yẹn náà ni a ní ìdí àwọn tí ó di ó wá jẹ́ tálíkà látara rẹ̀ so ẹrú kò lórí pé wú èèyàn bẹ́ẹ̀ a lè fún zaka ṣùgbọ́n tó bá jẹ́ni tó ní ilé ìrẹnu àwọn àfó kò lé lórí àwọn àmì gbanú àwọn àfá àpá sì fún bá a ṣe lè fún ẹni tó ń jagun sójú ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú ìdá rẹ̀ tó dẹ̀ jẹ́ni tí ó sì ní kéńjì lọ́wọ́ ẹnu kò lórí pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ ìjẹni tí ó ní tó tó ní sọ́ọ̀bù kò prevent ẹ láti gba zaka so ẹnu kò lórí èèyàn so bákan náà lára àwọn tí ẹ̀sìn mention òun ni almu'allafat qulubuhum àwọn tó ṣe wípé à ń tráyì láti fọkàn wọn mọ́ra ó ṣeé ṣe kẹlòmí jẹ́ tálíkà ó dẹ̀ ṣe é ṣe kó jẹ́ ni tí nǹkan bẹ lọ́wọ́ ẹ̀ náà so ẹlòmí ń bẹ ó gba islam islam tó gbà ọkàn rẹ̀ ò tí ìrìnlẹ̀ nú islam yẹn kò sí nǹkan tó burú bí pé kán fún un nínú owó zaka láti jẹ́ kí ọkàn rẹ̀ rọ̀ sínú islam so that yóò mọ beauty islam náà anábì sallallahu alaihi wasallam ó ṣe léyìí fún àwọn almu'allafat qulubuhum sẹ́lómí inú wọn dẹ̀ ní tálíkà ni ẹlòmí inú wọn ẹni tó ṣe yí pé ó ní lọ́wọ́ ni ṣùgbọ́n anábì fẹ́ fọkàn rẹ̀ sínú islam anábì sallallahu alaihi wasallam a ní kan fún lówó zaka títí tí ọkàn rẹ̀ ó fi wọnú islam so islam ò rí nǹkan tó burú bí eléyìí a máa ń fàyàn mọ́ra ń gbà mí so láti lè jẹ́ kí ẹni ẹ juwọ́lẹ̀ fún òdodo ìkanú àwọn sàábí anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó ń sọ ó ní òsẹni tó ń kórira bí anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam famazara yu'tini hatta sara ahabba an-nasi ilayya ṣùgbọ́n sallallahu alaihi wasallam ó ló máa other person lọ ìfẹ́ yẹn ti wá jòkó sínú ó ti jòkó sínú rẹ̀ débi pé tí ànábì ò bá fún ní nǹkan ìfẹ́ yẹn ò kúrò bẹ́ ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam ó fi fúnfún ní nǹkan ó fi ṣe kí ni ó fi fà á mọ́ra gẹ́gẹ́ bí àwọn èèyàn náà ṣe máa ń ṣe tó ṣe pé wọ́n bá fẹ́ pèèyàn síbi ìbàjẹ́ ńgbà míì wọ́n a máa fún èèyàn ní nǹkan láti pèèyàn síbi ìbàjẹ́ so kò sí nǹkan tó burú ká fún èèyàn ní nǹkan láti fi pèèyàn síbi dáadáa náà so tí ẹni tó ń gbé bàjẹ́ dání tó bá lè máa fún èèyàn ní nǹkan láti pèèyàn síbi ìbàjẹ́ tó gbé dání wọ́n tó gbé nǹkan dáadáa dání kí lò lè fún èèyàn ní nǹkan láti lè fi pèèyàn síbi dáadáa tó gbé dání so al-mu'allafat qulubuhum wọn a máa fún wọn nínú owó zaka anábì sallallahu alaihi wasallam àṣẹlẹ̀ a kò ń tiẹ̀ ń ṣe mùsùlùmí ṣùgbọ́n àrẹ́mùsọ̀lá àtà ń fẹ́ fọkàn rẹ̀ sínú islam torí pé ẹniyàn ní wéètì láwùjọ so àrẹ́mùsọ̀lá àtàlá ń ṣe fún àwọn kan bí al-akra bin habis àtàwọn àmì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé àrẹ́mùsọ̀lá àtàlá ń fún wọn nínú zaka láti fọkàn wọn sínú islam at least aburú wọn wọn lè ti that is àwọn ní máa direct aburú wọn síbi islam ni ó lè mọ́ gba islam ṣùgbọ́n wọ́n ó fi islam bí àwọn aburú látara àwọn àǹfààní kan tí wọ́n ń rí eré làwọn afáà máa sọ ìgbà ní àwọn ilẹ̀ lárúbáwá tàǹwò bí saudi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn kan míì tí wọ́n á máa fún àwọn ìlú kẹfẹ́rí mi bí amẹ́ríkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó wọn ò bá understand the ìtàn ní international politics ó lè máa ṣẹnu wátawàta kó máa criticize ẹ̀ wọ́n ṣe fún wọn báyìí àwọn náà mọ̀ reason táwọn fi ń fún wọn wọ́n fi ń ti aburú wọn mọ́lẹ̀ ni torí kí wọ́n mọ̀ wípé táwọn ò bá máa ṣàwọn nǹkan wọ̀nyí gbà mí àwọn yìí ni wọ́n lè darapọ̀ pẹ̀lú àwọn ọ̀tá míì láti lè ṣe kíni láti lè fi àtàkà wọn ṣùgbọ́n wọ́n mọ̀ pé àwọn ará kọ̀ọ̀kan lọ́dọ̀ àwọn náà so wọ́n máa ti aburú wọn kúrò lọ́dọ̀ àwọn ará ìsìláàmù ni anábíwá muhammad sallallahu alaihi wasallam ó fún àwọn kèfìrí ní ìdínú owó zaka láti jẹ́ kí ọkàn wọn rọ̀ ìdàkan embrace islam ọ́ kí wọ́n ti aburú wọn kúrò fún islam so tó wá tó wá di pé islam strong ẹ̀hán so a ní fún àwọn èèyàn bẹ́ẹ̀ mọ́ so eléyìí almọ́ allafat kolobuhu so ó ṣe ṣe nínú àwọn tá ń tráì láti fọkàn wọn kó jẹ́ ni tó tó tán ó dẹ̀ ṣe é ṣe kó ṣe wípé ẹni ìyẹn kò tó tán bí ó gba ìsìláàmù but imani rẹ̀ ò ti strong jù a lè fún lára zaka láti jẹ́ kí ọkàn rẹ̀ kí ó lè strong sí i so eléyìí jẹ́ bẹ́ẹ̀ bákan náà lára àwọn tí a máa ń fún ní zaka gẹ́gẹ́ bí tí a ti ṣe lára ìfún wa tẹ́lẹ̀ oní alvarin ọlọ́wọ́ subhanahu wa ta'ala oní alvarin yìí àwọn tí wọ́n jẹ gbèsè ìgbà míì èèyàn jẹ gbèsè nítorí kó fẹ́ ṣàtúnṣe láàrin àwọn èèyàn so ló fi gbé gbèsè yẹn rù yóò máa trọ́bù bó lòun ṣe fẹ́ rí nǹkan yẹn ṣe irú èèyàn bẹ́ẹ̀ wọ́n á tó zaka àti tiẹ̀ tó bá yọ bẹ́ẹ̀ bákan náà ẹlòmíì rẹ̀ ó lè jẹ gbèsè nítorí ara rẹ̀ nífẹ̀ẹ́ ẹlòmíì ń bẹ kò rówó lé san ẹlòmíì ń bẹ nǹkan nira fún so ó lọ yẹ owó tí ó tí ìmọ̀bí tó ń wo ti rówó san owó olé tó ń lọ yá irú èèyàn bẹ́ẹ̀ tá a bá mọ̀ ọ́ lára àwọn tó yẹ kí a fún ní zakani bó ti ẹ̀jẹ́ pé kí ni ó jẹ gbèsè yẹn nítorí ara ẹni ṣùgbọ́n kò ń ṣe pé ẹni tí ó lọ jẹ gbèsè àṣejù yíò ń kọ́lá ń sọ ẹni tó ṣe pé ó jẹ gbèsè pé pé gbèsè tí ó jẹ táwa náà bá gbọ́ àá ní á eléyìí gbèsè tí ó wọ́ ti kó jẹ ni so kò wá ti rí san wọ́n a máa fi owó zaka bẹ́ẹ̀lì irú èèyàn bẹ́ẹ̀ áùtù so bákanáà wọ́n bí ní sabil ẹni tó ṣe wípé ó ń ṣe ìrìn àjò ó wá tán lọ́wọ́ rẹ̀ bí owó rẹ̀ sọnù ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbárí pé kéèsì ẹ jẹ́ níhù nínú owó zaka tó bá ń bẹ́ẹ̀lẹ̀ a lè ṣe kí ni a lè fún níbi zaka yẹn so ọlọ́mọba subhanahu wa ta'ala ni faridatan min allah eléyìí ọ̀ràn yẹn ni láti ọ̀dọ̀ allah subhanahu wa ta'ala wallahu alimun hakim ọlọ́mọba ọba tí ó nímọ̀ nípa gbogbo nǹkan ni hakim ọba ọ̀jọ̀gbọ́n tó ṣe pé gbogbo tó ń ṣe pátápátá ó ń ṣe pẹ̀lú ọgbọ́n àti òye ni so ta bá ń sọ̀rọ̀ ń pa àwọn tí wọ́n jẹ́ ah, masọ́rífù zakat àwọn tó lẹ́tọ́ àti gba àwọn náà ni àwọn tí a kàkalẹ̀ yìí so ẹni tó fẹ́ yọ zaka dúkìá rẹ̀ kó wò ó ẹni tí ó fún tó wá lọ fún ẹni tí ó lẹ́tọ́ àti fún bí ẹlẹ́gbẹ́ pé kò tí yọ zaka rẹ̀ náà ni o so eléyìí kí a gbọ́ àárín iye so ẹlòmíì ó lè jẹ́ pé qualify láti gba so tẹ́lòmíì á pé kò qualify ẹlòmí ìdẹ̀ ni kò qualify láti gba zaka ẹlòmí àwò pé ó qualify atọ́ fún wa à ń fowó zaka kọ́ mọ́ṣáláṣí à ń fowó zaka kọ́ mọ́ṣáláṣí à ń fowó zaka fi gbẹ́bọ́ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan wọ̀nyẹn ordinary sodakot òun ló wà fún àwọn ẹ̀yẹn ẹni tó bá fẹ́ gba láádá ó lè ṣe irú àwọn nǹkan báyìí ṣùgbọ́n zaka àwọn tá kàkalẹ̀ yìí àwọn ni wọ́n dìzáàbù láti gba zaka tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó gba wọn ṣẹ́ ìjọsìn wa ní ọwọ́ wa alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd we give thanks to almighty allah subhanahu wa ta'ala May the blessing and peace be upon the noble Prophet Muhammad, his household and companions all together. Two weeks ago, we talked about the recipients of Zakah, those who are qualified to take Zakah and benefit from it. We mentioned that there are some people who are well-to-do, who are rich, who ordinarily, going by their standards, they are not supposed to collect zakah. But Allah subhanahu wa ta'ala says on the tongue of his Prophet Muhammad sallallahu alayhi wa sallam that zakat can be given to them. That we can give zakat to such people. We mentioned among these people those who are fighting in the cause of Allah. وَفِي سَبِيلِ اللَّهِ We said what is meant by فِي سَبِيلِ اللَّهِ in this verse is not what we generally understand. Today the building of masajid, of mosque, likewise the digging of bore all these, we consider them to be fi sabilillah. But that is not the fi sabilillah being talked about in this verse. The fi sabilillah being talked about in this verse is for those who are fighting in the cause of Allah, fighting the enemy of Islam with their weapons. When we say fighting the enemies of Islam with their weapons, not a fight that is not organized, that is disorderly. No. This is what is under an Islamic government, what is under a proper Islamic government. This should not be misunderstood to mean the ISIS, the Boko Haram and the like. These are not fighting for the deen. So erroneously, they are what? They claim they are fighting for the deen, but they are not fighting for the deen. So we are talking about an Islamic government, an Islamic government. And we know in every country they have what? An army. They have what? An army. And even there will be amount of money or the budget that will go for defense in some countries, it may be what? Close to about 20 or 30% of the whole budget will go for what? Go for the military or go for the armed forces. So in Islam, the zakah that those who are qualified to pay, that zakah can also be used to To assist those who are the soldiers. Can be used to assist the armed forces. So they can what? They can be paid from, from that. And it can be used to also buy weapons. If the government can set aside about 30% or 20% of the whole budget in order to acquire weapons, why will it be wrong to use this zakah money to also support the Islamic soldiers? So even if the individuals who are the soldiers, if they have what? They have financial uh, satisfaction. They can still be given from the zakat. More so, some scholars are of the opinion that those who have devoted their time in order to study the deen, to study the Quran, interpret it to people, teach it to people, study the sunnah, teach it to people, those who engage in uh, the bunking, the attack of the enemies, the innovators, the sinful ones, all their what, their evil doings. The first people, they, quali they are qualified to what to be put under Fisabilillah. A lot of scholars are upon this. However, some scholars are of the opinion that it is only meant for those who are carrying weapons, physical weapons. That is, the foot soldiers, that is, is meant for them, not for those who are scholars or students of knowledge who have devoted their time for the day in order to spread and preach the day. However, if those students of knowledge or those scholars who have devoted their time in order to learn and teach the jinn, if they don't have enough, so that means they can get from the share of the fuqara and the masakin. إنما الصدقات للفقراء والمساكين. But the only issue is when they are well-to-do. Can they get from the zakah the way the soldiers can get from the zakah? So these the scholars differ but the way their opinion is that it is permissible if they are truly learning the deen and spreading the deen. So this is one. Then uh, we also talk about those who are indebted. Somebody may be indebted for the sake of himself or herself, or may be indebted for the sake of another person. So if somebody is indebted, and that debt is something that is proved, is a genuine one, then such a person can be given zakah in order to offset the, the debt. So Allah subhanahu wa ta'ala says, وَالْغَارِمِينَ So, وَالْغَارِمِينَ So this should be understood. So likewise, we talk about uh, the one who is wayfarer, a wayfarer, somebody who is traveling and the person loses his, uh, maybe his money. If the person approaches us and has a, a genuine presentation, we see that the person is truthful in his assertion. Such a person can also be supported with the zakah uh, as Allah subhanahu wa ta'ala said Wabni, wabni السبيل so we also talk about al-mu'allafat qulubuhum those that you are trying to reconcile their hearts the scholars they say we can classify them into two some people they are poor and some are rich those that you are trying to reconcile their hearts you are trying to bring them to Islam or make their hearts soft for Islam or soft for the Muslims it can be classified into two. Some are poor. Some are poor. Maybe they've just embraced Islam. Eh? They've just embraced Islam. Such people, we can give them in order to make their heart soft for Islam the more. Messenger of Allah sallallahu alaihi wasallam will do this. They will do this. So some, they are rich, but we give them because we want to ward off evil. They are evil. We want to ward it away. We want to, we want to ward it off. Let me know if Allah sallam, also did something like this. There were some people that the Messenger of Allah sallam, gave that were not even Muslims. They were not even Muslims by the time he gave them. But he gave them because he wanted to soften their heart so that they can embrace Islam. Even if they do not embrace Islam, he ward off their evil. Maybe at that time, they are stronger than the Muslims. Or maybe at that time, they have some people who are Muslims who are under them. That they can watch, they can uh, maltreat because those people are under them. So the Islamic government may decide to give them from the zakah collected in order to ward off the evil of such people. I mentioned some of the Muslim countries at times, the money that they give to some of the kuffar governments, they do that in order to win their heart, in order to ward off their evil. The one who does not understand the international politics, they think, why are they doing this? Because when you are not in the government, it is easy for you to criticize. But when you are there, that is when you know what those who are inside, what they are really doing. They will be doing some things that are what? Completely haram. And they will be doing some things that ordinarily in the Sharia, it will go that way. That is, it will be that way. Even if the Prophet ﷺ was to be alive, he will also treat matters like that. Not looking at it from the myopic view or myopic uh, side that some will look at things. Huh? Like when he did treaty of Hudaybiyah, when he had a treaty with the kuffar, that the Muslims will not come to Mecca to perform hajj or so for some time. Likewise, anybody who wants to, who wants to embrace Islam, any person who wanted to embrace Islam from among the kuffar, that the Muslims should return them. The Muslim government in Medina should return any Meccan, any person coming from Mecca to embrace Islam. And any person who is coming from Medina, a Muslim who wants to go back towards Kufru, eh, they should be allowed. So Umar could not even comprehend this. He had to go to the Messenger of Allah sallallahu alaihi wasallam, asking him. He said, "What? Alasna ala haqqin? Are we not upon the truth?" The Messenger of Allah said, "Bala, we are upon the truth." Our laysa aduwun al-batil, our enemy, meaning the kuffar of Makkah, are they not upon batil, falsehood? Is said, Bala, they are upon falsehood. Umar said, فَلِمَا نُعْتِدَ نِيَّةَ فِي دِينِنَا Why are we now relating ourselves? How could they give us this type of condition that any person who wants to embrace Islam should be watched, Returned. And any person who wants to go to Kufu from among the Muslims should be accepted. So Messenger of Allah sallallahu alaihi wasallam this is what Allah has commanded me and I will not disobey Allah subhanahu wa ta'ala. When Umar saw the word the Messenger of Allah sallallahu alaihi wasallam was firm on this, he had to watch, he had to succumb. So I'm trying to say is that at times the way some of the rulers, the Muslim rulers relate with some of the kuffar rulers, so some of the things that they do may not go down well with some of the masses or with some of the, the lay people, so to say, or some of the elite that may be looking at it from another angle. They will not be able to see it until they themselves occupy that position. So the Messenger of Allah sallallahu alaihi wasallam gave some of the kuffar from zakah in order to watch to ward off their evil, in order to soften their hearts for Islam. Some of them embraced Islam and some did not. Somebody said that the Messenger of Allah sallallahu alaihi wasallam was the most hateful person to him but for the fact that you will give him, you will give him, he became the most beloved person to him. To the extent that when the messenger of Allah stopped giving him, he did not what? He did not change. Islam had really entered into his heart. Iman has really entered into his heart. So these are the recipients of zakah. So before you give out your zakah, try to know the person that you are giving the zakat to. Is the person qualified or not? If the person is not qualified, if you give it to him, it's like you have not paid your zakat. If the person is qualified and you give it to the person that is qualified, alhamdulillah. Some people, they don't know that some of the people that they are trying to avoid, that they are trying to avoid deserve zakat. They can give them zakat. If they know, they will not bother themselves looking for somebody that they will give the zakat to, to help them to give it to somebody who deserves it. You have people who deserve the zakat around you that fall under what, what, under what you have uh, mentioned. We pray Allah subhanahu wa ta'ala accept our ibadat. Subhanaka اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك